ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ti sún ìgbẹ́jọ́ ẹ̀sùn lílu owó ìlú ní pọ́npọ́ àti gbígbé owó ìlú fògànà tí àjọ efcc pè tako gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kogi ìyẹn yàyà bello sí ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2024 eléyìí wáyé lẹ́yìn tí agbẹjọ́rò bello fi tó ilé-ẹjọ́ létí pé ìgbẹ́jọ́ kan ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè supreme court ẹjọ́ yìí ló ní àwọn pè tako ìwé ìfi ọwọ́ ṣìkún arrest warrant tí wọ́n kọ nítorí Yàyà Bello ṣáájú ni àjọ EFCC ti kọ ìwé ẹ̀sùn tako Bello pé ó kó àwọn owó kan jẹ nígbà tó wà lórí ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi ikọ̀ àwọn amòfin Yàyà Bello ti wá pè fún kí ilé ẹjọ́ gbé ẹjọ́ tí àjọ EFCC pè takò sẹ́gbẹ́ kan ná kí àwọn fi yanjú ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga jùlọ. lóòótọ́ agbẹjọ́rò àjọ EFCC tako eléyìí ṣùgbọ́n onídàájọ́ Emeka Nwite pa láṣẹ nígbẹ̀yìngbẹ̀yìn pé kí ìgbẹ́jọ́ náà jẹ́ sísún síwájú di ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọdún yìí. àwọn ìròyìn lóníranran lẹ́ ó jẹ́ láǹfààní tẹ́ bá darapọ̀ mọ́ Matrix lórí Facebook Instagram TikTok YouTube àti X àdúrà mọ́mi balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí Ẹniọlá Sálíù lórúkọ mi.